olóbìnrin ọlọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yọ àpọ̀lá àti alkiyama náà kíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ yìí ni alfatawa muhimma tí ń kọ́ wa nípa ọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fún Ramadan ni à ń ṣe ń kà lọ́wọ́ Ramadan náà ló kọ àwọn ọjọ́ bíi méjìlá sí mẹ́ta láì oní ní 18th of uh, Sha'aban nígbà sí mistake àbẹ̀rẹ̀ ọba kọjú Ramadan náà ọba wa láyà tọ́da oríire tó wà ní oṣù náà mọ́tàbí kárí ọ̀kọ̀ọ̀kan ọlọ́ọ̀bà àánú rẹ̀ tó wọ́n bẹ̀ fúrí àwọn ẹ̀ṣẹ̀ wa dín ọlọ́ọ̀bà ṣàánú ọlọ́ọ̀bà jára ìsì ìbádà tó dáa ìlú àlàáfíà àkọ́dẹ̀ gbàdúrà ọlọ́ọ̀bà page 606 lábẹ́rẹ̀ láàárọ̀ bismillahir rahmanir rahim question number 877 فيصوم الناس إذا اختلفت المتالح ويلازم أهل البلاد البعيد كأمريكا وإسرائيلية أن يصوموا ما روحة أهل المملكة لأنهم لا يرى يتراءون الهلال يقول كيف يصوم الناس إذا اختلفت المتالح bó làwọn èèyàn ṣe gbà rẹ̀ tí wá pé yíyọ oṣù ìlétésù لديزو تدب على اللي ما يدفع وعلى يلزم البلاد البعيدة ستلات النوم ضدنا كأمريكا غربي أمريكا وإسرائيلية في إسرائيل أن يسوموا على روحة أهل المملكة تورى مكة بعلى من يرسل سيدة سارة أمريكا بعلى من إسرائيل كوبا أوي لأنهم لا يتراعون الهلال إذا بقوا أمريكا يجبين بعد يرسل lè gbọ́ jẹ́ rọ́sù jù wọn aljawabi ìdáhùn asawab al'itimadu al'ruyati wa alamin itibar bi iktilafin mata'alin fi zarik ita su daidai na al'itimadu al'ruhuyati ifokati iriyosu wa alamin itibar bi iktilafin mata'alin aniwo ipe ani kakun ipe asukutin lọ́gbẹ̀kún lọ́gbẹ̀ ara ọ̀ انتعاش نكي كبابك ورسل لأن النبي صلى الله عليه وسلم أمر بإعتماد الرؤيا تروجي لا أتتبع عني كنت مع رسل ومع رسل ولم يفصل في ذلك يكون عزو يبايو ضعيب أو ضعيب أفواه وذلك بما صح عنه صلى الله عليه وسلم أنه قال إليه ربيك لو حديثه بسيرين لتنجبك إيه sómi lóró yẹtì hí wà àfitérò lè rò yẹtì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n ti rọ́ṣù ẹ̀dẹ̀ sínú wọn bí rọ́ṣù ngomma alaykum tó bá rújú tí kò kó bá bójú ọ̀rọ̀ fún àkùnmílò ìdẹ̀tẹ̀ sàlàfíìn kẹ́ẹ̀ka òǹkà oṣù tẹ́ ǹkà yẹn kó pé thirty muttafaqu alayhi ala sihhatihi àwọn afá àkọrin kò pẹ́ la adísìnà ní àlàáfíà وقوله صلى الله عليه وسلم أتقول لا تصوموا حتى تروا الهلال àfi tó ń bá rí oṣù àwọn tẹkùnmílò ìdá àbíkẹ́ káwọn kàtẹ́ ń ká lọ kó pé tẹ́tì wọ́n la tó fi rọ àtàtàrà wọlé hìlá ẹ̀dì gbọ́dọ̀ sọdún àfi tó ń bá rọ́ṣù àwọn tẹkùnmílò ìdá àbíkẹ́ káwọn kàwé kó pé ọgbà wọ́n la àhàdísì fi àyàdọ̀ mánà wa báyìí pọ̀ so kò sí pé àrọ́ṣù lù wa má ṣe rọ́ṣù nìkan ọjọ́ bá ṣe rọ́ṣù nìkan wọ́n ti rọ́ṣù nìkan ẹbẹ̀rẹ̀ rẹ̀ ni ó di yíwa ọmọ mọ́ta fọ̀rọ̀ yíwa fàálùkùn sàlám bí ara òjò ẹjọ́dẹ̀ kágbàwẹ̀ májúrú Saudi àjọ́dẹ̀ kágbàwẹ̀ láàzìm tí ẹni kágbàwẹ̀ sọpàtí rúsù Saudi à àwọn ní tapàtí ẹ̀ rúsù ń gbà ayé àwọn lè lọ́rọ̀ láti gbàwẹ̀ àwọn náà ní mistake wọ́n ti gbọ́pa rúsù ẹ̀kún gbàwẹ̀ nítorí ní ìsìn àwọn àti bí aago mẹ́fà àárọ̀ báyìí ti mẹ́rin sọ àdọ́gba àti táìmì tàwa báyìí àwọn ti wà ní aago mẹ́jọ ní kùtọ̀ lóṣẹ̀ mọ̀tàbí travel ọ̀tún kùtọ̀ lọ́rọ̀ sí dáhàwá ẹ̀ a ti kásù bá tẹ́lẹ̀ yìí dáadáa bí aago mẹ́fà àbọ̀ kankan káwọ́ tó bẹ̀rẹ̀ àtúbà bẹ̀ á fóònù nígbà mẹ́tẹ̀ẹ̀kẹ́ ti tàlímù tẹ̀ ìgbà láti fẹ́ kí àtúbà láàrin Nàìjíríà an hour difference wà láàrin wa ó di wa ẹ bá wọ pọtulówó yẹn tó fi wọ Ghana the same time làwọn wá ń lò ó di àti Togo ni àti gbogbo wọn the same time làwọn wá ń lò ó di ìwọ mẹ́tìlá yẹn ni ọlọ́wà wọ́n ti wá rówó síbi kan pàápàá jùlọ ní ìsìtọ́rọ̀ ní ọ̀rọ̀ communication for easy? wọ́n ti rówó síbi kan ó ti láàrin kẹgbàrà tó pé ètì má dára rúhìá láì ètì má dára mọ́tàlẹ̀ yìí ní tá a fara wí nta afara ti pe wọ́n ti rọ́sù tábí ní pé rólérò yẹ́tì mo mọ́ sọ́wọ́n yẹn pé ara àwọn ọ̀rọ̀ báyìí yóò máa sàlékún ìmáàlì wa kí ló dé àlejò pé súnmú ìzà ara àìtúmùlù hilal ìzà tùfẹ́lù tàkík kọ́ wá ní ìzà ara àìtúmùlù tó bá ti dáyé lójú ẹrọ́sù ẹgbàwẹ̀ kò tó báyìí ó wá ní súnmú lè rò yẹ́tì ó wá gbé wá ní kí ni madlúlíyù ní alàmẹ́jọ́ wọ́lù فنحو وني مبني رو هي اي مبني على مجهول ما في رسل اني ما في رسل كنت في باوي تي ما في رسل odi bí a ti táwọn èèyàn yí máa ti tú pé annabi ni ẹfẹ́ ìyàwó torí nǹkan mẹ́rin ara ọ̀ rí tó ń kàhù ìmáraà tó almáraà tó alẹ́sàlẹ́ àrùbà àwọn èèyàn máa fẹ́ ìyàwó lórí nǹkan mẹ́rin kò tó pé ẹfẹ́ ìyàwó lórí nǹkan mẹ́rin tí wọ́n ní nǹkan olùmọ́ra àti arba'in fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin ọ̀tọ̀ àmọ́ ní tó ń àwọn èèyàn máa fẹ́yàwó ìfúwa ní kí ni majuhóòrùn mabuhóòrùn alámajuhóòrùn ó ní súnmọ́ lè yẹ ti ẹgbà wọn láti rọ́sùn so any part of the world láti rọ́sùn ti bá ti gbọ́ wọ́n ti rọ́sùn kí ni abundance of uh, kí ni ti abundance language uh, offense offenses eh, uh, sense organs mo gbé sí àwọn ọ̀nà àbí àmúlò yóò ah ẹnìkan bẹ́ẹ̀ máa rẹ́rìn

movement oòrùn àtòsùpánà mọ̀ bàbá yẹn sọ pé kíni yìí máa pè ní nkùn ní manazil so ìgbà tí ó fi wà ní Saudiya tí ó ti pé thirty déédé àbí twenty nine déédé tí ó fi kún two hours tí ó fi rìn dé Nàìjíríà yẹn ó lè fi kún so àwọn lè máa rí káwa rí àmọ́ kò ṣeé káwọn rí káwa máa rí torí ó ti kún kó tó tiwa ìgbà ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. àti pé nàìjíríà wà yí àkàdá ni wà fa àwọn nàìjíríà gan àkàdá ìlú yẹn gan àkàdá ni gbogbo nǹkan tó lọ́wọ́ sànù wa ọlọ́wọ́ sànù wa nàìjíríà gan our balance oòrùn kò ní mújú òtútù ò ní mújú gbogbo ò ní mújú kò ní sí snow kò ní kankan àwọn kan bá dí láàárọ̀ báyìí wọ́n tẹ̀ máa fi shovel kó snow káàkiri títí kó tó ráyè kọjá títí wọ́n dá ẹ́ tọ́lọ̀ bá ní kò ráyè nǹkan kò sí lẹ́nu nàìjíríà pé snow wá gba ojú ọ̀nà o kò sí yẹn bẹ̀ àṣọ lọ kìkọ́ lọ́dí ká mọ̀ orí ni ní àmì kí ló ń wí àfààní. Hmm. Hmm. wọ́n announce ni sultan sultan announce ọlọ́jẹ̀bọ̀ ọlọ́jẹ̀ pé ó fara mọ́rọ̀ àwùjẹ́ púpọ̀ kọmití àwọn kọmití wọ́n dẹ̀ níyàn àwọn owó náà faramọ́sí wọ́n dẹ̀ tún nímọ̀ nípa nǹkan yìí wọ́n tún nímọ̀ nípa rírí ọrùn àwọn ẹnìkan ní arájọ́ fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo challenge yìí gbà mo nígbà yẹn ẹ bí sí ìrà ìrìn rẹ̀ fún ẹ máa ń mo challenge fún yìí thank you very much ìmú ìmú pẹ̀lú àti ìmú.

kaga mu kai mu yayan ka sai kai yayan mu ne amma ba zai yi ba mu dile mu samu sun gbe ni kani four after five four minutes after one ganka after one ko tele awa gugu kada na ni du kana ti ọ̀rọ̀ yìí a sọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ kan tí wọ́n gbé wa sí òwò àmọ́jọ́ àgbé lọ jẹ fọ́ọ̀dù yẹn bó ṣe lọ ni awa awa tu mọ̀ ń pa kini ni yẹn wọ́n mọ̀ ń pa rẹ̀ dúdú ẹ̀ dúdú ẹ̀ àwọn náà wà láfẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ wà láfẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ kí wọ́n mú wa pé èmi náà wà náà tó fara mọ́ ẹ pé ìgbà míì wà nìyẹn kò sí àsìkò sí tó náà wà sọ fún oní ọ̀rọ̀ ó ní ọpẹ́jù náà ní two minutes one ó lé mi ò lè rí after one ó ní kọ́lá mi lè rí two minutes after one ní àmúlá ah, rí ní àwọn ah, oníkígbóhùn àwa olùlẹ́nu kan ní ìsìn ọdẹ abúlé lójú ọdẹ lójú ọdẹ lójú gan-an ọdọ àjọgbá changeless changeless àjọgbá ni pé òun náà ń sọ̀rọ̀ nípa àwọn kíbla gba ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ kíbla nílò kó má ti fẹ́sì mẹ́ṣẹ́rì kò ti sí dédé wọ́n rí kí bomi torí àdíṣe sọ pé alkibla tó máa bẹ́ẹ̀dà magrib wal mashriq bá ti jókòó yìí nìsí ẹjọ́ wà báyìí alimafid kanáà ìgbàgbọ́ afáàmì kíni ó kọ rẹ Idris ọjọ́bí ló ẹran ọjọ́bí náà ẹran kó mọ̀ kó sí fún mi ní ojú kó báyìí afáà jókòó báyìí afáà jókòó báyìí gbogbo wa bìkan la fèsì nínú ẹ̀kọ́ ni kí gbogbo ọbẹ̀ ní wọ́n gbà tá àbá sí ń kàbà tí wọ́n ń kàbà gbogbo wa ti fèsì ba, báyìí àmọ́ níwọ̀n láti kàbà bá ti fèsì ọ̀nà bí kàbà wa ó sì délé bá ti bá ṣéńjọ́ ṣéńjọ́ yẹn ni kọlọ

báwo ni ma àwọn tọ́jú lẹ́yìn. ká máa fèsì kíbla parí ká máa fèsì kíbla àbí tó náà fèsì tí o bá yapa kíbla completely ó di ẹ̀ẹ́dùgbọ́n lọ́wọ́ ìdíbẹ́ obi tí àfa ìjókòó sí ẹgbẹ́ ìjókòó yìí ẹgbẹ́ mi ní fèsì ẹgbẹ́ tí àbùkọ́ yìí mú fèsì ẹgbẹ́ báyìí ní fèsì àwọn gbogbo wọn mọ́ṣẹ́lẹ̀ wọn fèsì ọ̀sẹ̀ Muhammad abi èmi ní fèsì báyìí ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ eléyìí bẹ̀rẹ̀ mọ́ fèsì àwọn gbogbo wọn east mọ́ fèsì ó ṣe déédéé ó di sápẹ́ kò jù bá àwọn àmọ́tá pé completely bẹ́ẹ̀ ṣe wà wọn tí ẹ̀ tiẹ̀ fèsì east ó ti tiẹ̀ eléyìí ọ̀rọ̀ rẹ̀ sí ìmọ̀ fi ó di náà kọ́lọ́ sànù wa. mo sọ wáyé pé ìdàgbàlá jẹ mẹ́rọ̀ ṣùwà mo sọ wọ́n yẹn pé ọ̀rọ̀ Islam ó wà so dynamic

sumati mu jọwa yi maa fún wa sumati kun bẹ bi sumati kun bẹ ẹni wọ ni réèjì kini máa fi jẹ ó lè di kókó bọ́sì ta nìkan wọ́n ti lu òfin àwọn wà níwájú wa tó wà nù réèjì pé ọ máa fi ó ti ṣe déédéé kò ní sàmì máa fa wàhálà lónìí wọ́n pè ní wájib mọ́ wá fẹ̀ nígbà tá a di ọba òní ká máa kírun zoro lọ níbi ìwé ìwé kọ́ wa fún ìṣẹ̀lẹ̀ inna salata kanat al mu'minina kitaban mawquta jibril kọ́ wa fún ìṣẹ̀lẹ̀ Ni zawal shams òun yìí látàrí báyìí ní jùbílù wá kẹfù níjọ́ kejì nígbà tí òòdí ti zílù fi kọ́ọ̀mà tó ti áṣẹfẹ́ wọlé láti ó wá ní bi aláàkọ́ bí kọ́tàtù wà níjọ́ ẹlẹ́ẹ̀kejì ọwá bí 3 o'clock so la láàrin kọ́tàtù wà sí 3 o'clock gbogbo àsìkò zone gbogbo ẹjọ́ wá gbé kí ngbà yẹn àsìkò àkọ́kọ́ ni ọ̀nà àsìkò mélòó ni ìyàwó pé sí nínú àwọn afá pín nínú àsìkò òun sí mílùú wọn pín sí wọ́n máa ń pè ní àwọn kéde kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ mẹ́ta ẹ̀ ah. ọ̀rọ̀ mẹ́ta muktar muktar muktar muktar àsìkò muktar tá a fẹ́ jù ó ní àlàfà àkọ́kọ́ láàrin one sí two thirty gbogbo àsìkò muktar فقوقني كده ليه كده ضروري لا يعني كنت فري قلت كده ضروري قلت كده اللي علورينو قلت كده اللي علورينو سي وان سي كنت عفتها تري سي العلورينو ها قضاء ما تنو بغيوه هو تاني تنو بغيوه انا بيدي سكوين من ادرك ركعاتا قبل الغروب الشمس فقد ادرك العصر من ادرك ركعاتا اقول بغيوه بغيوه ọwọ́ ọmọ ẹ̀sẹ̀ wá kí rákà kan ní asir òru wáwọ̀ rákà mẹ́ta yóò wọ́n pé òru ti kọjú kíàwí àmọ́ ẹ̀kọ́ jẹ́ ti kí rákà kan o sì wọnú kí ni asir ojúbá asir kò ní ìyá kò ní ìyá kí ni kí ni kí ni kí ni ọlọ́run sáà fọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà ọlọ́run